شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو كفون الله ọba tí ó tó ṣe ní rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa tí a máa bẹ ní jùmọ̀ àti tòní òun náà lọ́ba tí ọpẹ́ tọ́ sí bákan náà lọ́ba tí ọpẹ́ yẹ a fi ìjọ kan rẹ̀ bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún máa báyìí kọ́lọ́mà sọ̀rọ̀ wa tààlà kò yẹ ká ṣe ní orílẹ̀ ayé ìkẹ́ àti gẹ̀ kí ọlọ́mà bá mú bá níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́mà bá ń bá gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ àti gbogbo ẹni tó bá ń tẹ̀lé orí parun ẹ̀yìn ẹrúsìn ọlọ́run bá ẹ̀ka mọ̀ pé ní ìsìláàmù yìí ìtì àwà nínú ẹ̀ òun náà lẹ̀sìn ọlọ́run bá tọ́lọ́run yọ́nú sí ẹ̀sìn tó nípìnlẹ̀ ní bákan náà tó sì ní àwọn nǹkan tí ó gbé dúró tí nǹkan òun bá ti wà lára ẹni ìsìláàmù mọ́ bẹ lára rẹ̀ tí nǹkan ẹ bá ti wó yóò máa jẹ́ pé ìsìláàmù yẹn ó ti di ti owó nítorí gbé ìsìláàmù wa dúró òun náà ni la ilaha illallah òun ló gbé ìsìláàmù yìí òun ló gbé dúró la ilaha illallah tó yẹ kó gan náà ni èèyàn fi máa wọnú ìsìláàmù bákan náà òun náà ni ìsìláàmù yẹn yóò fi máa jẹ́ islam òun lè rí tí gbogbo agbọ́dọ̀ máa jẹ́rìí àfin pé gbólóhùn la ilaha illallah ní kẹ́lọ́wọ́n tó ṣàhádà yẹn pé gbólóhùn ìjẹ́rìí ìjẹ́rìí la fi máa jẹ́ mùsùlùmí nínú àwọn orígun márààrún tí ẹ̀sìn ní òun náà làkọ́kọ́ kájẹ́rìí la ilaha illallah gbólóhùn tó tóbi ní torí pé ìsìláàmù wa rọ̀ mọ́ tí yóò bá ti kó inú ìsìláàmù náà nínú tí ó kọ́ takò ńlá ilá ìlàlá yìí tí yóò bá ti ń bẹ̀ tẹ́lẹ̀ tí ó bá wọnú ẹ̀ entrance ibi tí ó gbà wọlé òní ẹni ilá ìlàlá èèyàn rúṣin ọlọ́run gbólóhùn yóò tóbi púpọ̀ ìyẹn náà ló fi ní àwọn orúkọ tí ó pọ̀ nínú ṣẹ̀ríà inú orúkọ ẹ̀ náà la sọ fún alẹ́kẹ́ pé kẹ́lmọ́tò ṣàhádà ìní gbólóhùn ìjẹ́rìí bákan náà wọ́n náà tún ní al-urwatul wusqa gẹ́gẹ́ bó ṣe wà ní al-Qur'an ìyẹn ni pé al-urwatul wusqa okùn tó yí tọ́lọ́mọba subhanahu wa tó ń sọ fún wa pé ní faman yakfur bit-taghuti wa yu'min billah. فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها ọlọ́run lẹ́ni tí ó bá ṣe kèfìrí sí òǹsà ó ṣe kèfìrí sí àwọn nǹkan mí ìtàwọn èèyàn jọ́sìn fún wa yu'minu billah tó wà ọlọ́run ló ti dìmú al-urwatul wusqa yẹn ni pé gbọ́nà la ilaha illallah òun ló dìmú yẹn bákan náà a tún pè ní alkọ́ọ̀lù sáàbìt gẹ́gọ́lù ọba sùfánà ọ̀tàálá tí ó ṣe ròyìn ẹ̀ nínú alkùrán ọlọ́ni yóò sábìtò lọ olèzínà ámánú bilkọ́ọ̀lù sáàbìt fìlhàyàtì dúníyà wà fìlà àkírọ̀ alkọ́ọ̀lù sáàbìt tí ó wà ń bí òun náà ni gbólóhùn la ilaha bákan náà nínú orúkọ tá a tó máa ń pè é òun náà ni kẹlímọ́tò takọ̀wà kẹlímọ́tò takọ̀wà kẹbọ́lọ́ ṣe sọ báyìí nínú suratul fatih bákan náà kẹlímọ́tò lhaq tọ́lọ́ ní illa man shahida bil gbogbo àwọn eléyìí nínú orúkọ la ilaha illallah gbólóhùn yìí òun náà ni gbólóhùn tó dáa jù ẹ kó máa jáde lẹ́nu ẹni pẹ́pẹ́ tí wọ́n bá ń sọ tó sì kú lórí rẹ̀ tó má àwọn mọ́jẹ̀mú rẹ̀ ṣẹ́ tó pẹ́ àwọn ẹwọ rẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onírú ẹni bẹ́ẹ̀ yóò wà lùjánà bẹ́sọ̀ ní man kana akhiru qawlihi la ilaha illallah dakhala al-janna yóò wà lè jẹ́nà wọ́n pé gbólóhùn tí ó lágbára ni gbólóhùn tí ó wúwo ni nígbà tí yẹn bá sọ tó sì mọ rírì rẹ̀ bákan náà tí ó sì ṣiṣẹ́ tọ́ alẹ́rìkódùn wí lẹ́nu gbogbo aná là ń sọ gbogbo ẹ̀ là ń wí kò sí mùsùlùmí tó ní ṣe láìláìlá níjọ́ kan àbí tí ìbá ti mùsùlùmí gidi lókù ó sì wá náà bẹ́ẹ̀ ló yẹ ká mọ àwọn ẹwọ rẹ̀ bẹ́ẹ̀ ló yẹ ká mọ àwọn ìtumọ̀ rẹ̀ oyè lè máa sọ lẹ́nu tí ó sì máa tó náà tí ó mọ nílẹ̀ inú ọkàn rẹ̀ pé àyè tó bá ti sọ la ilaha illallah pàápàá jùlọ tó bá sọ kú ibi tí ń lọ rí inú àlùjánnà ni tó yẹ pé ẹni yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ ètò ìtakò la ilaha illallah tó yẹ pé ẹni yẹn gẹ́gẹ́ ètò ìṣe ó takò la ilaha illallah ìlà àfáà máa fi ń sọ pàtàkì lá ilaha illallah yìí náà fi máa ń sọ fún wa ká mọ̀ ká mọ rírì rẹ̀ bákan náà kí adúró tì í ẹ̀yẹn rúṣin ọlọ́run bá ibi tí ọ̀pọ̀lọpọ̀ àyẹn ti kọ́ jákulẹ̀ òun náà ni pé ìtumọ̀ lá ilaha ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bẹ́ẹ̀ ni ìtàn sọ lẹ́nu yẹ ká mọ̀ nígbà tá a náà bá fẹ́ gé nìkan tàbá fẹ́ ráǹfààní nǹkan nítorí àbá ti ń wí lẹ́nu lọ́rọ̀ ẹ̀sìn ẹ ká mọ̀ túmọ̀ ẹ̀ bákan náà ká mọ̀ àwọn orígun ẹ̀ ká sì mọ̀ àwọn mọ́jẹ̀mú ẹ̀. túmọ̀ la ilaha illallah wọn ní pé la ma'buda bi haqqin illallah yẹ pé kò sí ẹlòmíì tá a jọ́sìn fún lódodo kò sẹ́ni tíjọ́ àyàfi ọlọ́run ọba ọba adẹ́dà onìkan náà ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tòdodo àwọn àfẹ́ẹ̀fẹ́ ní ká fi òdodo yẹn kún tó dábá ní kò sí olùjọ́sìn fún àfọlọ́run ní àwọn kẹfà yẹn ń jọ́sìn fún pọ̀ ń jọ́sìn fún Ọ̀ṣun Òṣogbo ń bọ òkè Olúmọ̀ wọ́n ti ń bọ àwọn igi àwọn èèyàn ń bọ àlùjẹ̀nú wọ́n gbére kalẹ̀ tí wọ́n ń bọ olùjọ́sìn fún pọ̀ kódà ọlọ́run bá gán fi rìn rẹ̀ fáyẹn ń jọ́sìn fún nǹkan tó pọ̀ lórílẹ̀ tọ́lọ́nkùnrin ní àlé à àwọn olùjọ́sìn fún káàkiri káàkiri ṣùgbọ́n èyí tó jẹ́ tòdodo èyí tó jẹ́ ìjọsìn gẹ́gẹ́ òun náà ní ti èyí tá a ti fọ́lọ́ àpé à ní lá ilaha illallah yẹn pé lá maabuda bi haqqin kò sí olùjọ́sìn fún míì lódodo illallah àyàfọ́lọ́hùn ṣùgbọ́n àwọn ìjọsìn fún tọ́pọ̀ lórílẹ̀ taari káàkítà yẹn jọ́sìn fún ìjọsìn rọ ni ọlọ́ni zalika bi anna Allaha huwa al-haq ibi tó ti mú gbólóhùn haqq yẹn rèé pé tó kẹ́ lọ́mọ pé ọlọ́run gẹ́gẹ́ lolùjọ́sìn fún fún tòdodo wa anna ma yad'una min dunihi al-batil ariwo táyẹ bá wò jọ́sìn fún igi ni àlùjẹ̀nu ni mọ̀lẹ́kà náà ń pè ní ànábì ọlọ́run ni gbogbo táyẹn bá wo jọ́sìn fún ìjọsìn tó ń jọ́sìn fún yẹn òun wà báàpẹ̀lú ọlọ́run ní ànù ni asán ni ọ̀jámọ̀ kankan ayé pé tó yẹ kápọ́ mọ̀ tàbá fẹ́ benefit nípa láìlá ìlera ń sọ tàbá kó ṣe sóore fún wa kákọ́dó lórí ìtumẹ̀ ẹ̀rẹ́ pé kò sólùjọ́sìn fún mi lódodo àyàfọ́lọ́hun látara túmọ̀ yìí tí wọ́n náà bá ti rí ẹ̀rọ tó bá ti ń gbégún ọ̀nà eléyìí ṣe jọsìn tó ń takuntọ́ nígbàgbọ́ tí tó ń pè lẹ́nu látara àtúmọ̀ yìí tó bá rẹni tí ń ṣe orò ọ̀nà eléyìí ṣe lànà tó bá rẹni tí ń pe ànábì Ìsá tó ní Jésù ni ó gbà wọn lẹ́nu eléyìí tí ń pe nǹkan mi lẹ́yìn ẹ̀yìn ọlọ́run ìjọsìn tí ń ṣe yanu ni torí pé ọtí mọ̀ nínú láìláìlá tí wọ́n ń pè pé ọlọ́run nìkan ni ìjọsìn tòdodo gbogbo nǹkan táyẹn bá ti pè tó yàtọ̀ sọ́lọ́ ọ̀nà ṣùgbẹ́ tí ò bá mọ eléyìí tí ó mọ̀ pé la ilaha illallah tó bá rí àwọn aláṣìṣe yóò bá wọn lọ ọlọ́nkan náà lájọ́ ń sìn ìsìn pé la ilaha illallah ìwúrà tí ó mọ̀ túmẹ̀ ìwò tẹ́yìn bá ti pè ń jọ̀sìn òun gbà wọlé ó bá ráwọn tó ń ṣe ọdún eégún yóò gbà pé ìjọ ń ṣe dá torí pé gbogbo náà lájọ́ ń sìn wúrà pé bá náà jọ́ sí ọ̀nà tọ́nà láwọn máa rìnú àwọn náà jọ́ sí fọ́lọ́ bí ó sì máa fẹ́ gbogbo ẹ̀ níjọ́ sí nìyẹn gbọ́dọ̀ bá ti mọ̀ pé láàmú àbúdá bẹ̀ á ké ìlọ̀pá kò sí olùjọ́sí fún mi lódodo lẹ́yìn ọlọ́ gbogbo tó bá ń jọ́sí fún lórílẹ̀ ọ̀ ní bá wọn tẹ̀lé tọ́rọ tó mọ̀ pé àánú ní asán ni ìmọ̀pọ̀lọpọ̀ lé ní tọ́ba fọ́fún pé ní kí n túmọ̀ láìláyé bá yóò ní kò sọ́ba kan àfọlọ́ nítọ́pọ̀lọpọ̀ máa ń tó sínú kò sọ́ba kan àfọlọ́ ọ̀rọ̀ ọjọ́ sí yẹn ò ní hàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ìjọsìn láìláìlá ni pé kò sí olùjọ́sìn fún mi lódodo àfọlọ́ eléyìí ìyẹn làwọn kèfèrí ìlú mọ́kà gbọ́yé náà fífẹ́ sọ láìláìlá torí tẹ́ ń bá ti sọ ẹ̀ẹ́kọ̀ọ́ gbogbo táwọn ń jọ́sìn fún àwọn gbọ́dọ̀ kọ̀ndẹ́mù ẹ̀ ọlọ́dúnwá ìzàkí ìlàláwò láìlá àìlàmá tẹ́ bá ní kájọ pé láìlá àìlàmá yẹnsẹ̀ ìbèrú tó dá gidi bolẹ̀ tó rẹ̀ òfin náà bá ti bọ́ àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ sábà máa ń ṣe mọ́ àwọn ẹ̀dẹ̀ fún sà wọ̀yà kùlú na iná làtà ni pé káwá fi gbogbo àwọn òòsà nǹkan tá nítorí ọ̀rọ̀ akọrin yìí akọrin nípa lẹ́gbẹ̀gbà nítorí ọ̀rọ̀ ẹni tó ti jáwèrè yìí tí ní wọ́n sọ láyé láyẹ́lá ní tí ò jẹ́ kẹsàn náà ní sáàrin náà sọ pé àtà ah, bá ti sọ́wọ́ ìtumọ̀ pé àyínà látàrí kó àlẹ́ àti nà ìyẹ́ bá wà dá gbogbo sáwálẹ̀ ah, àwọn òfẹ́ sọ́wọ́ ṣùgbẹ́ lómi ilé ní jẹ́mọ́ ilé ń sọ kódà tó mi kọ́ ní láyélá àyílálá ní ti ń ṣe nǹkan mi lẹ́yìn ọ̀dọ́ àbọ́tá bá ń ṣe nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́ yóò bá wọn lọ́wọ́ sí ìrẹ́lẹ̀ wọ́n kan sọ láìláìláìláwọ́ ní kò mọ̀ ẹ̀kú mẹ́rin ìyẹn ló fà lóbi ṣe pàtàkì fún wa káàmọ̀ tó mọ̀ gbólóhùn yìí ibi ìtumọ̀ gẹ́gẹ́ lè yóò ti bẹ̀rẹ̀ tó bá ti gbọ́ ẹ́ tó kò tó lùjọ́ ti fún mi lódodo àyàfọ́lọ́ ẹnì kan ò ní gbẹ́dẹ̀ sí déwájú rẹ kó máa pọn kó máa ní ẹrẹ ọlọ́run kan náà ní ọ̀nàdá ìmùsùlùmọ́ fi ń gbé lókè yàtọ̀ ìpè ọlọ́ni láìláha ìlàlá ìtumọ̀ rẹ̀ pé ní dáríkà bí annàláha wà láàpù kálọ̀ mọ̀ pé ọlọ́wọ́ bá gẹ́gẹ́ lórí ìsọ́sìnkú òdodo wà ánà mọ́rẹ́yẹ̀dẹ̀ lórí ìbáàbẹ̀ gbogbo sálẹ̀ ìbájọ́ mọ́rẹ́yẹ̀dẹ̀ lórí gbogbo lórí òkórí gbogbo lọ́síyẹ́ ọlọ́ni bá ní bá ní sọ yẹ́ náà kìfìrí òfin ẹgbẹ́ láìláha láyé ànàní أن أجعل آلهة إلها واحدا إن هذا لشيء عجاب أيضا ìtàn nàbí ìfẹ́ ìtí mọ̀ọ́mọ̀ fẹ́ ní pé tọ́bá fi láìláìlá gbogbo àní àtà gbogbo táwọn jọ́sìn fún tó wá dé ẹyọ kan kán máa jọ́sìn mọ́ wá ti tó nìkan gbogbo sí ìnà àbá làṣẹ ìmùn ìjà ìtí gbogbo sí èèmọ̀ ní o ìyẹ̀sìn tó ní káwọn gbogbo sáálẹ̀ akẹ̀fẹ́ ní ọ̀pọ̀ yẹn o ayọ́mọ̀ akẹ̀fẹ́ ní gẹ́rẹ́ dákùn mọ́ láìláyẹ̀ láwùmọ̀ ìpínlẹ̀ ẹ̀dà fi tọ́ ṣùgbọ́n mùsùlùmí lẹ́bi ìmí ó máa tọ́ yóò tún mọ́ fúráùdù pé àwọn ni àánú láìláìlá ìdí ìfòkò àlùjẹ̀nu ìmí ó máa tọ́ yóò tún mọ́ pé ìtọ́ sórí ta nínú àwọn mùsùlùmí lẹ́bi ó ti lọ́sọ̀ láìláìlá tọ́ba wípé ìpè ìtẹ́ẹ̀sẹ̀ yóò dáa yóò ní ẹ̀rẹ̀ ìlú mùsùlùmí kan náà ni wá láìláìlá kan náà lájọ́ sọ láìláìlá tó ń sọ ní ìtọ́ láìláì lẹ́la tó sọ ní ìṣesí rẹ ìwà bí èyí rẹ kápò irú láìláì lẹ́la tó yẹn bá kú lórí ẹ̀lẹ́ èyí ti ẹ̀mọ́ lábẹ́ rẹ̀ tí tún lọ ọ̀dọ̀ àwọn alátẹ̀wọ́ lábẹ́ rẹ̀ òun ò níwà lókè ẹni bá sọ láìláì tó bá kú àlùjẹ́sẹ̀ lè sọ torí pé látàyé náà ló ti papọ̀ ẹ̀yẹ ń sọ lọ gbọ́dọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ lẹ́nu pé láàmú àbúdá rẹ̀ àgbẹ̀ ìlọ́wà kò sí olùjọ́ tí fún mi lẹ́yìn ọ̀kan tó jẹ́ ìjọ sí tòdodo kò sí. bákan náà àwọn àfáà fún wa lókè káde bá àpọ̀tún ọmọ gbọ́dọ̀ yìí dáadáa a rí pé láwàá bẹ́ẹ̀ ká ń ọgbà àwọn kẹ̀kẹ́ dànù ọwọ́ àti kẹ̀kẹ́ lẹ́lẹ̀ jẹ̀mọ́ àwọn yẹn wá pé ti fi mẹ́ta sí mẹ́rin àbí mẹ́ta lágbègbè yìí èyí tọ́ yí ọlọ́run fẹ́ náà ni pé láìlá gbogbo táyé bá jọ́ lùrù ká gbà dànù ìlànà ọwọ́ àbìjọ pẹ̀lẹ̀ fọ́lọ́ ẹni tó gbọ́ láìlá ìlàlájì àwọn ẹ̀rọ kejì ẹ̀rọ fi gbogbo ẹ̀rí lẹ̀ gbogbo nǹkan láàá fi rí lẹ́ tó bá ní ọkọ̀ sí lọ ń pẹ̀fẹ́ ìṣúrú náà lọ ẹni tó bá tún tó sàánà ń kọ́ ìṣúrú náà tó lọ lọ́rọ̀ tiẹ̀ ẹ̀sìn náà tó nìyẹn náà lọ́rọ̀ tiẹ̀ náà ẹni tó bá bọ̀ gún kọ́ ẹ̀sìn náà nìyẹn gbogbo kẹlọ wá bí rinlẹ̀ kò sí lẹ́gbẹ́jì fún ìgbésí ayé ẹ̀kọ́ sí fún gbogbo tẹ́ bá ti gbé wá ń jọsìn náà ló mọ̀ pẹ̀lú ìjọsìn irú ẹni ẹ ó takó láìla ẹ̀dùnmá irú ẹ wá pọ̀ òfin tó bá ní sáwọn kẹfẹ́ ṣe ò dáa òkìrìsì fáìsì wọn ní gbogbo tẹ́sẹ̀ ṣe tó dáadé ìjọba yẹn tó bá ti rí bẹ́ẹ̀ ó ti takò láìlà ìlàlà tó gbogbo nǹkan tó ti gbà wọ́n ṣe lẹ́yìn. àwọn ènìkẹ́ ẹ̀ta àwọn òtí ẹ̀gbà kẹ́kẹ́ wọlé àtọ́lọ́wọ́ àtòǹsà nígbà pé bọ́ ẹ bá ti sọ pé ẹ̀ ń jọ́sì ẹ̀yìn ìlànà ní tẹ́ ń ṣe àwọn ẹni bí àwọn atheist àwọn ògbà pé ọlọ́run kan ti ẹ̀wà nílé fẹ́tẹ̀ ẹlẹ́jọ́sìn sọba ti jọ́ ti kú ti pé pépà pé gígan ọ̀n tà máa rẹ̀ pé ẹni tí ìsí bá jẹ́jọ́ sí o àti tọ́lọ́run àti tẹ̀dá o àwọn ọ̀gá kẹfẹ́ wọlé àwọn ìgbogbo nǹkan ní rọ́dà ló ń wọlé èyí táwọn àgbà náà lálákọ̀ọ́kọ́ gbogbo pẹ̀lá yẹn bá jọ́ sí kú àti dáadáa mú ọlọ́run nìkan láwọn ọmọ ẹjọ́ sí fún ìyẹn lè túmọ̀ láìlà ìlọ́pàá ìtumọ̀ eléyìí kọ́nà àlùkò

orò ní ìsẹ̀tó ní odò ní òkè ní èèyàn ní àbìjẹ̀nú ní kò sí o máa là fún mi ní ilá ìrẹ̀gẹ̀ ìrù kò tó lùjọ́sìn fún mi ìmọ̀ lẹ́yìn ọlọ́wọ́ olùjọ́sìn fún lòdù lẹ́yìn ọlọ́wọ́ ìmọ̀ láìláìlá àdẹ́lúwa ní òkú kò síbi bẹ́ẹ̀ náà ni ànẹ́lúwa hù bẹ́ẹ̀ náà ni sọ́ọ́lì bẹ́ẹ̀ ni ṣùháì Ibrahim gbogbo wọn pápá ìtọ́sọ náà ni pé ẹjọ́ ti fún ọlọ́run kò tó lùjọ́ ti fún mí lórí rẹ̀ àfọ́lọ́run ọlọ́run wà lásìkò àtúnṣe ti fún ní ọmọdé rọ̀súlà gbogbo ọjọ́ kọ̀ọ̀kan láàrún jíṣẹ́ sí kí la fi wọn àní ẹgbẹ́dọ̀ lọ ha sọlọ́ ti kẹ́ríkẹ́ máa ń lọ́sẹ̀ fún lákùnrin mi ìlà ìlà ìlú kò sí olùjọ́ ti fún mi lódodo mọ́ lẹ́yìn ọlọ́run ọba ọba láti wọn ní gbogbo wọn pátá láìláìlálà náà pẹ̀pẹ̀ sí gbogbo wọn kò tó anẹ́bìkan tó ní ọmọ tòǹsà wọ́n wá gbogbo tòǹsà gan ni ìtànẹ́bì Ibrahim ò pàmọ́ sí gbogbo wa gbogbo tó ń jọ́ ọ̀sùn mẹ́rin pé ó gbogbo tí ó fọ́ wọn yẹ́lẹ́ yẹ́lẹ́ pé àníṣẹ́ òbí ilẹ̀jẹ́lẹ̀ yìí ọlọ́run nìkan náà lẹ gbọ́dọ̀ máa jọ́sìn fún ọlọ́run wa ìsìkọ́ra Ibrahim lè àbí yìí fàkọ́wé ẹnẹ́tìgbà tí Ibrahim sọ fún bàbá rẹ̀ àtàwọn ọdún ẹ̀ pé yàkó ẹ̀yìn ìjọ mi ẹ̀yìn ìjọ mi ẹ̀mọ̀ sí lọ anábì Ibrahim sọ pé ní ìbàrọ̀ minkum mo jáwọ́ lọ́rọ̀ yí o wà mí mọ́ sáàbùdú na mi dúnilá àti ìdẹ́jọ́ fi fún nídẹ̀yìn ọlọ́ọ̀rọ̀ ilà lẹ́sì ìfàtọ́rọ̀ ní ìfà ìnáwó sayatin ẹni tí mọ̀ ìjọ ti fún náà lẹ́sì tó dáa ẹ̀rì kọ́lọ̀ nìkan ní fi ń rìn lẹ́mbẹ̀ẹ́ gbogbo ọ̀sà gbogbo orò gbogbo kẹtọ́ wọn bọ ọlọ́run jáwọ́ mẹ́ ọlọ́run nìkan náà ni wọ́n máa jọ́sìn fún báyìí náà ń sáyà adéyìn wọ́n ni ó fọ́nà mọ̀ ní wà á mọ lórí tèmi nìkan àti fàjà àdáhà kẹ́lìmọ̀tàn bá kíyàtàn fi àkèrè ọlọ́run ní ilé wa ní ànábì kọ̀rọ̀ ìbò tó fi ilẹ̀ fáwọn ọmọ rẹ̀ la ilaha illallah kakọ̀ yìí dáadáa ìwọ́n tí ìbá gbọ́ la ilaha illallah yìí onímọ̀ ọmọ tẹ̀lé fún tí ẹ bá gbọ́ la ilaha illallah yé kò ní máa gbé nǹkan tó ríta tí ẹ bá gbọ́ la ilaha illallah yé kò ní máa pàǹkà fún nǹkan míì ló yàtọ̀ sọ́lọ́ ló mọ̀ pé gbogbo nǹkan yìí ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀nìkan náà sì ni agbọ́dọ̀ máa jọ́sìn fún èyí ó fọkàn wà lè pé òun gbọ́gbọ́ náà yé bákan náà yóò ti mọ ẹbẹ náà fún lè dúró dì í tó ń bá bẹ́ẹ̀ fún tó ń sọkú nínú ọba àlùjẹ́ náà náà láàrùn pé ìwé ẹni bẹ́ẹ̀ jẹ́ kódà tó bá dé láwọn àṣìṣe tó sí àlùjẹ́ náà ló padà tán tó sí. ńlá kọ̀kọ́ nínú ọgbọ́njẹ̀ múra ìlà ìlà bá ní ìdí àwọn àfáwò yìí látara àwọn ẹ̀rí tó wá fún òun náà ni alẹ́hìlì ká ní mọ̀ ń pa rẹ̀ yẹmọ̀ ti sọ fún wa lẹ́ẹ̀kan ìmọ̀ ń pa gbọ́lò tó ti kókó ká ní mọ̀ ń pa túmọ̀ rẹ̀ bákan náà ká ní mọ̀ ń pa ń tó kó sínú mùkútàdọ̀ ti lá ilà kan àtẹ̀báyé kan kò sí mọ́ o ẹni tó bá ti gba láìlá ìlàlá gbọ́ kò sáwọn orò kan mọ́ tí ó mọ́ bá wọn ṣe ọlọ́ni fàádàm annáhù láìlá ìlàlá lọ́mọ pé láìlá ìlàlá lọ́mọ dáadáa ọmọ dájọ́ rẹ̀ ọmọ wẹ́ ṣe bá wá mọ̀ tó dúró tó kú lórí àlùjẹ́nà nílọ ẹbùn ti wà ní hadith anábì bá kú lórí kọmọlá ìlàlá kọmọ̀túnmẹ̀ kọmọ̀wẹ́ ó ti ṣiṣẹ́ tọ̀ iná àdìjẹ́nà nígbà ẹ̀rí pé àdìsí yóò pè é fẹ́ni tó bá mọ̀ ẹni tí ó bá mọ̀ tó kàn pé wọ́n ń wí lónà kan wí títí sí ṣe tó tako tó bá rí láìláìlá tán ó tún lọ wí nǹkan wọ́n tún jọ ṣe ọdún kíníkan bí èsì ìsìláàmù irú ẹni yẹn kò mọ láyéláyélá o tó bá sì mọ olùtakò ìlànà bí fi di pé ẹni tó bá kú wà ó wà yá aláàmù tó sì mọ̀ pé annahu la ilaha illallah yàkàlà ìjànà tó mọ gbóná ìlógún ìlú àlùjẹ̀nà bákan náà láyé mi ọlọ́ni ńlá wọn ní ṣẹ́yìdá bilhaki wà hún ya àlàmù àwọn tó ń jẹ́ nìrí àní ṣẹ́yìdá bilhaki àwọn tó jẹ́ rí òdodo òdodo láyé láyé láà wọ́n mú yá làmú tó ti mọ́ ìyẹn ló fàbẹ́ pé gbólóhùn yìí kákàmọ́ ran lẹ́nu lásọ́kọ́ ẹlẹ́nu mi yóò kọ́tẹ́ tó wà sọ yóò rá ìrà ìrà yóò mọ́ lóhùn àkódà ẹgbẹ̀rún yé báyìí ló mọ́ wí lóòjọ́ ìsì ń ṣe tó takó láìlà ìlàlá irú ẹni ẹ kàn sọ lásán ni kò ṣiṣẹ́ tọ̀ iṣẹ́ àkọ́kọ́ ni pé gbólóhùn yìí kákọ́ mọ́ gbólóhùn táwọn sọ yìí ẹni tó bá wí kí ló lè kọ́ ẹ̀ alakọkọ. pé kó ṣe eléyìí náà máa kà sí alákọ̀ọ́kọ́ bákan náà àlìyẹ̀kín kó wá lójú èyàn lè mọ nǹkan kó tó máa ṣe èméjì lórí ẹ̀ gbọ́lọ̀ ńlá ìlànà agbọ́dọ̀ mọ̀ nímọ̀ ìdájú nígbà tó láwọn èèyàn mùmí ní gidi pé àwọn tá a bá ríròyìn lára wọn àwọn làwọn pè ní múmi ní torí kí nínú ẹ̀mọ́ tó wà mẹ́rin gẹ́gẹ́ bí èdè lárọ ẹ̀ta gbọ́yé lò àwọn eléyìí nìkan làápè múmi ní àwọn alẹ́dínà yu'minuna billahi wa rasulihi àwọn tó gbọ́ náà bá gbọ́ sábàlì ẹ̀gbọ́ náà bá gbọ́ ó ti kó sínú gbogbo lẹ́ni ẹ̀tọ́pọ̀ lọ́wọ́ bá gbọ́ tó lọ́wọ́ gbà kọ́jọ́ gbé ní àlìjáàmọ̀ ń bẹ ìfikọ́tò kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní o sábà lọ gbọ́ lọ́wọ́ bá gbogbo kó àwọn ẹ̀ka àgbàgbọ́ nílà ìlà rẹ̀ ọlọ́wọ́ á nẹ̀mọ̀ mi nínú àwọn ẹgbẹ́ lọ́wọ́ bá gbọ́ parọ̀ sóòlẹ̀ tọ́sí kò sì ṣe gbọ́ túmọ̀ lámúyẹ rẹ̀ sáàmú mo wá ṣe èméjì lórí ìgbàgbọ́ yẹn ẹlòmíì lẹ́ni ìsìn dáùtù ìsìláàmù ti ṣe pé ìsìláàmù ìdìkan náà wà lọ́dẹ̀ sáwà ní gbogbo àwọn alátẹwọ́ yẹn náà sáwà ní wọn sí lọ́nà ni èbó náà náà ló dáwọn náà èbó yí àwa ẹbí nǹkan làwọn náà sáà ń ṣe jẹmọ́ irú ẹni ẹbí ń ṣe iye méjì lórí láìláìlá tó gbàgbọ́ torí tí èé ṣe jọ́sìn táwọn èèyàn ṣe irun lójú pé àtúbù wá ní jẹ́jọ́sìn ni báwa náà mọ́ tán ṣe ní ọlọ́sìn ní ìrìnà tí náà ìdàlá ìlú ìsìlámù ìsìláàmù tó yẹ kọ́lọ̀ nìkan là ń ṣe bẹ́ẹ̀ wọn ló bá láìláìlá wọn tẹ́lẹ̀ sí tó bá tó wá ń dá pẹ̀lú báwa láwọn kan ní yóò sí lọ́nà ní àwọn olóòsàyè ẹ̀fẹ̀ nìkan àwọn náà ń pè irú ẹni bẹ́ẹ̀ ó ti tako láìláìlá kò sámọ̀ ìdájọ́ mi láìláìlá torí sọ sọ ní pé kò sódù tó ti fún mi nígbàtọ́ lọ rán ẹ̀mù mi ní bí ó níwà lámúyẹ̀rù fúnmọ̀ lámúyẹ̀rù sáábú àwọn tó nígbàgbọ́ sáà ṣe èméjì ni o tí èméjì bá ti wọnú láìláìlá rẹ tó tún pè nǹkan mí níjọ tè sọ́ọ̀rin táwọn náà ṣe pé kò bá dìjú náà táwa ní tán ṣe òdá ni fọ̀gẹ́tì láìláìlá tó ń sọ òdàgbé ẹ̀ ọtí ọ̀tàkó tẹ́lẹ̀ ni ẹ̀ka kejì báwọn fáwọn sọ parí ẹni tó bá sọ láìláìlá ó gbọ́dọ̀ máa mọ̀ dájú nípa rẹ̀ bẹ́ẹ̀ lànẹ́bí náà sọ pé mọ̀ mọ́ta ẹni tó bá kú àbí àníwàgbà sọ́lám ó ní mọ́nlá kí ìta ànẹ́bí kọ́ fún àbúwẹ̀rẹ́ rà pé ẹni tó bá pàdé bí wà pé assignment tánàgbé fábúrẹ́ rà lélẹ̀ ẹni tó bá pàdé yashhadu an la ilaha tí ń fi ìjẹ́rìí ìrìnlẹ̀ ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mọ́ mọ̀ bí àkọlù tí ó rinlẹ̀ lọ́kàn rẹ̀ mùsẹ́kìnà tí yẹ kí inú àfún tí ò sí èméjì ń bẹ̀ kí láìláìlá jòkó sínú ọkàn rẹ̀ fàbàṣírí bèlìdánà onírò àbìdánà onírò àbìdánà anábìdé ò pé ẹni tó bá má mọ̀ dájú ẹni o eléyìí lè ká ní wọn kọ fáwọn èèyàn torí ẹlòmíì mọ́ ń tú ọ̀rọ̀ láìláìlá ọ̀dúnláì fáwọn èèyàn tí ò ní jẹ́ kán mọ̀ pé ó ní àkọ̀ndíṣàn Èdè gbogbo ẹni lápátá ti pè láìláìlọ́lọ́ ẹnu lẹ́ni tó bá ti wí, àdébìlẹ́ni tó bá ti wí wíwí lápẹ́kọ̀ọ́ kó mọ̀ tún mọ́ rẹ̀ kó dì mọ́ dèrè méjì o. Ìwọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n jẹ́ oṣù láìláìlọ́lá náà lẹ́yìn náà ní barata fún àkọni yóò. Ẹlòmí ọ̀rọ̀ tí ẹ kò ní barata wọ́n tó jọ ń ṣe tí wọ́n ṣe. Nígbà tí yẹn wá ti rárá ní àà ìṣọ́bà ti ti láìláìlá ẹ fílẹ̀. Irú yẹn ni tí àdébì fi rán àbúrò rẹ̀ láwùpẹ̀ sára rẹ̀ ẹnitánẹ́bí ní kábù rẹ́ra fún ní rògbò wà lùjẹ́nà ọlẹ́ tó gbàgbọ́ yé rẹ̀ kò sẹ́yìn kílẹ̀ bí ìkọlìbò ẹni tí ọkàn rẹ̀ dúó lórí ẹ̀ tí ò ṣe yè méjì kọ̀ndíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìrọ̀mọ́ ìgbóná yẹ ká mọ̀ dáadáa bákan náà ká máa ṣe yè méjì lórí ẹ̀ gbogbo ẹ tó bá díṣe wọn ọ̀gbọ̀dọ̀ mọ̀ wo pé wòlíì náà ti wà nù kí wọn bọ́ọ̀lù yóò kò pọ́síbù ìrùn tí ò rọrùn ní bákan náà nínú àwọn nǹkan tó yẹ ká túmọ̀ nípa rẹ̀ ó ní ní alkọ̀bùrù káwá àfẹ́pì gbónà lásọ ìlú ká gbà wọlé tọkàtọkà torí pé nígbà míì èyàn ó mọ nǹkan yóò sì mọ ṣàgídí kò ní ju wọ́lẹ̀ mọ́ ìlú yẹn lálọ́ tẹ̀lẹ̀ tí náà kẹfẹ́ rí mọ́kà pé tọ́ bá ní kẹsàn lá ilá ilẹ̀ lá látara gbọ́n mọ́ wọ́n sì wà mọ̀dájú títùmọ̀ yẹn dúó lé lórí pé bábá ti sọ tí mo mọ̀ ní aṣọ yìí kò sọ́n bàbá mọ́ ọgbọ́ mọ́ o kò sọ́dún egún mọ́ o yẹ tẹ̀kìbìrú nígbà náà wà sá gidi pé à ní sọ ayé pé wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ láwọn tẹ̀kìbìrú mẹ́ta gba bá mi fi ń pè wọ́n wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé a gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́mọ ọlọ́run tó bá tó wá bọ̀ pé ẹ sọ pé láì láyé lá yẹ tẹ̀kìbìrú ìwọ̀n tí wọ́n ní ọmọ tí wọ́n láìláìlá pé ọlọ́run nìkan ní ẹkọ́ ọmọ ìtẹ̀lé mi tó sì jẹ lójú bẹ́ẹ̀ tó ní látara ọ̀rọ̀ ayé kẹtọ́ ń wá ọlọ ṣe ẹgbẹ́ ọlọ tó níbẹ̀ kí awo kan àìkú ọ̀nà òjúwọ́lẹ̀ ọ̀rọ̀ àṣẹ́fì ń tọ́ ọmọ yẹn kódà kan máa kọ́ lójú àwọn èké láìláìlá ọ̀rọ̀ ẹ̀dọ̀ bí ọ̀rọ̀ mùnáfì kí ni tí

ìrẹ́ ni bí o ti jẹ́ mùsùlùmí àríwá Muhammad sọ́lá tó sọ fún ẹnu ọ̀sáábà nígbà tó ní o ṣe wáàsí fún ṣe wáàsí fún mi wáàsí tó yẹ pé ìní mọ̀ mú lò sí níbi ẹlòmíì mọ́ anábì ní kólé àmọ́ntò bìlá ọgbọ́n gbogbo ọlọ́wọ́ bá gbọ́ bìlá ìlà ìlàlá ọlọ́wọ́ nìkan ní mọ̀ sí tó mọ̀ sẹ́kìn kó wá dúró lórí ẹ̀ orí nǹkan ẹni kó bá mọ́ kó juwọ́lẹ̀ fún kó gbá wọlé bẹ́ẹ̀ ṣùgbọ́n tó sọ láìláì lọ́la lẹ́ni tó wá ń ṣe nǹkan rí lẹ́yìn ògbàǹkanyan wọlé o irú yẹn ti tàkùlá ìlà ìlọ́la tó gbogbo àwọn ẹwọ̀ yìí ní àwọn àpá ẹ̀sìn máa ń sọ fún wa ká tó lè gbọ́ ìtumọ̀ láìláì lọ́la yìí bákan náà kó tó lè jẹ́ ẹni ó ṣètò orin fún wa ṣùgbọ́n tá a bá kọ́ bàbá yẹn kẹ́ sábà pé láìláì lọ́la kẹ́ bí àwọn onítọ̀rí kọ́ sí máa ń ṣe àyẹ̀wò láti láìláì lọ́la ẹ̀rẹ̀ ló ní ìsìn ṣe yóò tún fi tẹ̀sùn bá kọ́rùn lórí ìtumọ̀ pé wọ́n ọ̀pẹ́gbà tó ti ń pè nǹkan yíò tuntun sẹ́bọ̀nù so ibi ń jẹ́ láìlẹ́lẹ́ báwọn àfẹ́ẹ̀sìn àfáàtúnú ti ṣàlàyé ẹ̀fún ẹ tó bá ṣàlàyé láìlẹ́lẹ́ lọ́wọ́ àfi condition pé tó bá kìlú wílá tó tọ́ fi ń dárí kò tí ìsànfàní o àfi kọ mójútó àwọn nǹkan bẹ́ẹ̀ kọ mójútó àmì mùsùlùmí tó yẹ pé ìpè láìláyẹlá fún àtàkọ́ ní ọjọ́ ọjọ́ ń ṣe tí wọ́n ń ṣe fẹ́ àwọn nígbà tó ń pe láìláyẹlá àmì tó wà lè jẹ́nà bẹ́ẹ̀ ni ànẹ́bí sọ lọ́pọ̀ níṣẹ́ tánẹ́bí ti ti ẹjẹ́ ká ní wọn ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn kọlọ̀bà sọ́nà wa sàlá tó ṣàlùwà Alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ẹ̀yẹ̀ rúfin ọlọ́m gẹ́bà gbọ́ fúnra wa ìpìnlẹ̀ sí wa onílẹ̀lá ìlàlá tí kò sí ìdámọ́jọ́ tí kò lórí ẹ̀yà kí ó mọ́jà lẹ́nu wá gbà kankan bá ṣe wá ń yẹ nǹkan àkọ́tọ́ ẹ̀ká ṣe ń fẹ́ kámọ̀ túnmẹ̀ tó wá ní túnmẹ̀ kò ní ẹgbẹ́ kò sódò jọ sí fún mi lódodo ẹ̀ àkọlọ́ tábà ti wọ yé bá gbogbo tábà ti pè ní ìjọsìn fún wa tí èsì ìtumọ̀ rẹ̀ kì í ṣe pé kò sọ́ba kan àfọlọ́run kò sọ́bà kan àfọ́lọ́run tàbá ó níbi tàbí mọ́ ń lò sí o ṣùgbọ́n tàbá ní láìláìlá ìtumọ̀ ẹni ẹni pé kò sódò jọ́sìn fún mi lódodo àyà àfọ́lọ́run ọba so ìka ìbó ṣe kéré ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ní mọ́ sí i gbogbo ẹ̀ ńlá bá ní dàgbà ní kò sọ́bà kan àfọ́lọ́run ṣùgbọ́n tàbá wo ìtumọ̀ rẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ pé kò sódò jọ́sìn fún mi lódodo àyà àfọ́lọ́run ọba àánú àníjọ́ tó kọ̀ nǹkan ní ìmọ̀ tó yàtọ̀ sọ́lọ́ tábà fẹ́ pè nǹkan afẹ́sàdúrà ọlọ́nìkan láàmọ̀ tábà fẹ́ pa nǹkan ọkọ̀ ọlọ́nìkan láàmọ̀ já sí tábà fẹ́ forí kẹlẹ̀ àní forí kẹlẹ̀ fún ọlọ́nìkan láàmọ̀ forí kẹlẹ̀ fún kúrò àmì ìbá ní ẹlọ́ forí kẹlẹ̀ fún àdébí àánú ọlọ́nìkan láàmọ̀ jọ́sìn ọlọ́nìkan ránẹ́bí sí wa ní bèlè kan wà ní ṣéwù kan bèlè kan wà lókè kan tábà fẹ́ àlè forí balẹ̀ fún àdébí tá ń tẹ̀lé bó látọ́ ánú àìsí sùjúdì fún ìfẹ́mí ọlọ́run nìkan nítorí pé ìjọsìn ní ìforí kalẹ̀ tó tẹ́ bá ti gbọ́tún wọn rẹ̀ lé èyí ó lè gbóni bá àti gbóni yẹ nínú àmọ́jẹ̀mú rẹ̀ náà wà ní ká mọ gbólóhùn yìí bákan náà kò dá wa lójú kíyè méjì máa wà nù mímọ rẹ̀ alọ́lọ́ nìkan tó lámọ̀ ọjọ́ tó ọba aráwọ̀ yẹn kẹ́ pẹ́rú kẹ́ tó gba bí ò bọ́tẹ̀ wo pọ̀ tó sáà bá ti jọ́ ti fún nǹkan mi mọ́jẹ́ kí pípọ̀ yẹn tẹ̀ ẹ jẹ fún àkẹ́lómi fi wa kó jẹra rẹ̀ yà kó lálàáfẹ́ ara rẹ̀ káà ìjọsìn kan náà sì ní ṣe tí ò bá ti ṣe tọ́lọ́n èyí tá a fọ́ fún èyí mọ́ kàkún jọsìn tọ́lọ́n bá ara wọn ọkọrin yóò mí ní ó ti ṣe wàhálà sáà tó wá fún nípò pé à ah, ó lọ̀gá àwọn ìwọ́n ló máa gbá ah, ó ti dọ̀gá bẹ́ẹ̀ ó èyí kọ̀gá kẹ̀kẹ́ ní ilé ìjọsìn mùsùlùmí kódà kójọ́ ọmọ lẹ́yìn pátápátá nínú ìsìláàmù tó ń se lọ́ọ̀ nìkan ọ̀gá ìyí ò ní ṣe agbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ bákanáà gbogbo tí láìláìlá tó bá túnmọ̀ sí káwà wọlé fún kágbà wọlé àtẹ̀sílìm kásọ̀ rẹ̀ dà fún fẹ́ ọlọ́nìkan láàmù àti ìbá ń sọ lẹ́nu náà nìyẹn òjọba wá ní ọlọ́nìkan lọ́mọ àti láìláìlá pé kò sólùjọ́ ti fún ọlọ́ni ọmọ kírun ọwá tagidi láìláì lára rẹ̀ lọ ń takò yẹn torí ọlọ́tọ́ ọlọ́mọ jọ́sìn fún náà lọ́dún takò jọ́sìn ìyẹn ni agbọ́rọ̀ ní àtẹ̀sílìm ìjúwọ́jú tẹ́ẹ̀lẹ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́niwà ní ibú ìlàrọ̀ fi fún wa ápùsìmọ̀ ọ̀la ẹjúwọ́jú tẹ́ẹ̀lẹ̀ fún ọba ẹsẹ́ rí sọ́dọ̀ ẹ̀ ẹwà ẹjúwọ́jú tẹ́ẹ̀lẹ̀ tó ọjọ́wọ́jú tẹ́lẹ̀ tọ́ wájú ọba wa láwà yíò ọba tó dá gbogbo wa pátápátá pa aláàmọ̀ ẹjọ́ sì fún ṣùgbọ́n tí òjúwọ́jú tẹ́lẹ̀ tí ń ṣagídí kò ní gbà láìláìláláwò ẹ̀yìn náà wo tó ṣẹlẹ̀ sí ìbùlẹ̀ táàmọ̀ tí ṣe ìtọ́ọ̀lù ọlọ́run yóò ṣèjọ sí ó ṣagídí ọlọ́run wà ìsìnkú nílé ìmọ̀lá ìkàtìsìlú lè ádámù fàfájájú ìlà ìbìlẹ̀ ọlọ́run wà tààlẹ́kàtẹ̀ fún ádámù ìfẹ́ yìí fi ìjọsìn ní ó jẹ fọ́lọ̀ ó ti fún ṣe adam ọlọ́run pamọ́ látẹ̀jọ́ ti kan fẹ́ yẹn ọlọ́run ní màsáàjì àti gbogbo mọ̀lẹ́kà bá ṣe illa iblis ìbùlísù tó jésù olú bá ṣe tiẹ̀ kí ló dé àbà wàṣẹ́kìbarọ̀ ó ṣagídí wàṣẹ́kìbarọ̀ ó ṣe mótómótó ọlọ́ni wà káàlẹ̀ mílẹ̀ kàfèrí bó ṣe di kèfèrí nù. Ṣèrí ìbílísì náà mọ̀ fọ́lọ́ wà ọlọ́run ti pa aláṣẹ ìwọ̀n àpẹ mọ̀lẹ́kà mẹ́jọ wà lọ́lọ́pàá ìjọ ti ti mú ní ẹ̀ṣẹ̀ báyìí ẹni tí mo sì rẹ̀ dáyé o ẹ̀ṣẹ̀ báyìí fún òun bá takidi nínú tó ń pe akíní ẹ̀nà ni pé ó wá ń sọ fọ́lọ́ pé àánà káìrù mi ni mo lọ́lá ju ẹni yìí lọ kàlákítà ní mi náárí ọdẹ mi látara wà kàlákítà omi dín ọdún òun látara rọ̀ agidi tó jẹ́mọ́ gbogbo ẹni tó lè máa ń ṣagídí léèdì tí ó ju wọ́n lè fún fi ọlọ́run tó kẹ́ máa fẹ́ sọ láíláílá òṣìṣẹ́ àwọn náà fẹ́ràn sọ láíláílá ìrìn òun ọ̀kí ìyá rẹ̀ ọgbà àwọn òfin ọlọ́run níwájú ọ̀tẹ́lé ìwọ náà ìtumọ̀ tó ń ṣe tó jọmọ́ ti ádámù ní àbáwà tẹ́gbàrùn òfin ṣẹlẹ̀ tọ́wọ́ ẹni tó bá gbọ́ láìláìlá gbọ́ àtẹ́tọ́lọ̀ pálí pé wà ní ibú ìlà rọ́bì fún wà á ti mọ̀ ẹ̀ṣẹ̀ rí ti fi tọ́lọ́ wà á ti mú là ẹjú ọjọ́ tẹ́lẹ̀ fún ẹjọ́ wá sọ̀rọ̀ ẹ̀sìn lé pé ẹjá sọ̀rọ̀ ẹ̀sìn tó pẹ̀lú ló ṣàgídí pé o ti ọlọ́ni wà mọ̀ yìí wọ́n jẹ́ ẹnikẹ́ni tó bá ju wájú sẹ́ẹ̀lẹ̀ rẹ̀ fọ́lọ́run wàhùwà mọ́sìn tó ti ń ṣe jọ tìlú sí ẹ kó ṣe tẹ̀lé ìlànà ànẹ́bì ọlọ́ni pàkọ̀dé sáàtúwà kàbẹ̀lẹ̀ ọríwá tó lówó sí kọ̀ òun ló gbá oríwá tó lówó sí kọ̀ mú gẹ́bà ìsọ fún alẹ́ tó oríwá tó lówó sí kọ̀ náà ní láìláyọ̀lá ayẹ́pẹ́ nípa tó gbá láìláyọ̀lá mú náà lẹ́ni tó jura rẹ̀ lẹ́fọ́lọ́ tó sọ mí ti ara rẹ̀ lẹ́fọ́lọ́

nínú rẹ̀ náà ní pípa bá gba láìláìláàgbọ́ àgbà islam pẹ̀lú sincerity ni o ibi tọrọ wà rí o ẹlòmí sọ pé gbọ́ náà bá gbọ́ láìláìláà lánàjọ́ ń wí ṣùgbọ́n inú ọkàn rẹ̀ kò sí mẹ́ o tí nǹkan bí ọ̀sẹ̀ mélòó abáwa sọ̀rọ̀ ń pa àwọn mọ̀nẹ́sì ti ìṣẹ́ tí wọ́n lélẹ̀ ibi tọ́nà ti ní pọ́blẹ́mù rí àwọn náà sọ láìláìláà àwọn náà mọ̀ ọlọ́ni wà mínà náà sí ó wà ní àwọn ènìyàn wọ́n yẹ kúlù àwọn náà bí láà àwọn tó mọ́ ọkọ̀ pé agbọ́lọ́wọ́ bàgbọ́ wàbìnìyàn omi ààkìm àbìgbọ́jọ́ ọ̀gbẹ̀yìn bọ́ àmọ́ omi mùmìnì ọlọ́ni lódodo wọn èdè mùmìnì yọkọ́ di ọ̀nà lọ́ha ọlẹ́bí na ámànù ìtí wọ́n sọ jáde yẹn á sọ ọlọ́run wọ́n fi ń tún àwa mùmí ní yòókù láìláìlá náà lájọ́ ń sọ ẹlòmíì olóòdójú kúrú olóòdójú láìláìlá lájọ́ ń sọ kódà ẹlòmíì bá tẹ̀lé pé ló bá tún lórí òtún lọ hajj fún ní ọjọ́ sẹ́gbẹ́ mi láyé bóyá kó tó kú ìmí tó bá sì kú náà láti rí ó dùn nígbàtà èèyàn rẹ̀ bá wá àtijọ́ máa ń kírun kódà aláàjì náà tó ń pè kódà aláàjì náà máa ń pè ẹ̀pẹ́ ẹni tó lówó lọ́wọ́ ẹkọ́ ńlá ló tún náà kẹlẹ́wà tó lè ti mùnẹ́bì kí lágbára gbogbo nǹkan tó yẹn ń ṣe lónà bá yẹ̀ ṣe gbà mí ó sì ní ní èsì lábẹ́nu láìláìlá tó gbàgbọ́ yẹn kò sọ pẹ̀lú sincerity ó ní ní ìṣe lábẹ́nu ìyẹn lọ́nà tó gbogbo pẹ̀lú àmọ́ òmìnirú ńlá lè yábùdù lọ́ àpáyé láti gẹ́gẹ́gẹ́ wá sí lọ́n lọ mọ́kùlì sí ìnira òdì ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú mọ́kùlì sí ìnira òdì ẹ̀sìn ẹgbọ́dọ̀ mọ́ torí lọ́lọ́ nìkan ẹgbọ́dọ̀ tí nìkan mi dẹ́ pè mọ́ fúnẹ̀fà ẹgbọ́lọ̀ jẹ́ ní gbogbo ṣàánṣẹ́wọ́ fíyẹ̀ bá ti sí lọ́n wọ́kẹ́ máa ṣe nǹkan míì lẹ́yìn ìdílé ti mọ̀lá ń fi kìíní wọ́n tó bá gba láìláìláàgbọ́ mọ́kàn sọ nípa ó jẹ́ pé ní nǹkan míì lọ ń ṣe ní kọ́rọ̀ èyí ò bá mú ẹlòmítà ti lè bá wá tú láyé tí ò tú lóòjọ́ tí ó bá mú jẹ́mọ̀ lọ́jọ́ gbé ọba tó yẹ ká alimul ghaibi wa shahada gbogbo kọ̀kọ̀ àti gbangba lòun mọ̀ ọlọ́wọ́ tuntun ọlọ́wọ́ tuntun lábẹ́rù ọlọ́run láìláìlá ọ̀ká tó ń lórí tọ́lọ́run eléyìí náà lèyìn fèrè alùjẹ́ náà eléyìí láìláìlá yóò fi lè sórí fún yẹn eléyìí náà lèyìn fi lẹ́kọ̀ọ́ sí ìṣẹ̀pẹ̀ anẹ́bì anẹ́bíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam anẹ́bí ní as'adun nas ẹni tí ó sorí ire pẹ̀lú jípẹ̀ mi òjọba nídìí ṣìpẹ̀ pẹ́ta ni ó ṣìpẹ̀ fún wa sáàfidọ́mọ alùjẹ́nà tó ti gbogbo dẹ́dẹ́ kálukú dẹ́dẹ́ ni ó látò nídìí ṣìpẹ̀ lọ́rùn anẹ́bí ni ẹni tí ó sorí ire tí ṣìpẹ̀ fún oní ẹni tani nǹkọ́lá láìláà ìlàlá tó wà ní ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ni ó tí èdè pẹ́nu lásán ẹnìkan ní yóò kẹ́ni gbogbo ẹ̀ ní ti pẹ̀ fún àníbi pẹ̀ tó ó ti pẹ̀ fún o pé ẹni tí ó sórí ire pẹ̀lú sípẹ̀ mi sípẹ̀ yóò wá wúlò fún tí ò ní fi wọná náà lẹ́ni tó bá tó lá ilẹ̀ àìlọ́lọ́ káàlì sọ́ọ̀mì nǹkan ibẹ̀ ẹgbó lẹ́nu tí ò dọ́kẹ̀ẹ́ tí pé nǹkan mí ló lọ́kẹ̀ ìtumọ̀ ẹgbẹ́ ní àlẹ́bẹ̀ mi sípẹ̀ fún ẹni lẹ́wọ́ àdẹ́bì tó mọ̀ tọ́bá lára bí ó ti pẹ̀ fún yẹ̀ níbo lẹ́ni yẹn lọ òtítẹ́ méjì mú lẹ́ni kọlọmọ ṣe wà lọmọ náà rú tó gbọ́ kọndíṣàn yẹn jẹ́ kí ajẹ́kó pé ti wà lára sábàtọ̀lá ìlàílà pé ọlọ́nìkan láàmọ̀jọ́sìn olùjọ́sìn fún mẹ́rin olùdó ó dọ́kan wà bẹ́ẹ̀ bákan náà káwà fi ṣiṣẹ́ àti ṣiṣẹ́ ọ̀wọ́ tó ń gbé nǹkan tó ríta tọ́ ní kankan ní wọ́n nínú sàárẹ́ ojú orí bàbá rẹ̀ fọ́lọ pé bàbá yẹn àbí ọpẹ́ ọ̀sán yìí àbí ọrúbọ ẹgbẹ́ ilé ìtakò láìláìlá o ó takò irú tẹ́tí ẹ́ nǹkan méjì ló jẹ̀bi takò tó ó fẹ́nu nìkan kan ni inú tó fi lọ ń gbẹ́bọ̀ yẹn ayé pé kò sí láìláì nínú ọkàn rẹ̀ ó tó iṣẹ́ rẹ̀ náà tó wá takò bẹ́ẹ̀dẹ̀ ni ọ̀nà mẹ́ta láti mẹ́ká pàfẹ́tì lórí láìláìlá kó wà lọ́kàn wa bákan náà kó jẹ́ pé ńlá fẹ́nu sọ iṣẹ́ wa tó mú wa takò yàmọ́ irú ẹni tí ń gbé nǹkan sóríta tí tó ń ṣẹbọ irú eléyìí ó ti nínú ọkàn rẹ̀ torí pé nǹkan tí ṣe wà lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀ ti fi tako láìláìlá iṣẹ́ rẹ̀ náà tún tako kódà fún mọ́ fẹ̀lú sọ ṣùgbọ́n àwọn èèyàn tó yẹ ká ṣe ní káì àtún àwọn ẹni tí mo ẹgbẹ̀ ìjà rẹ̀ ẹlòmíì tẹ́lú bí fi tako láìláìlá òun ń gbé nǹkan tó ń ní ájò ní í ṣe ti mọ̀ pé tí ìṣe yẹn tako láìláìlá àti gbogbo àjọ gbàgbọ́ wọ́n wá tún gbà wọlé nínú ẹ̀sìn rẹ tó bá rìn yàn lórí ìbàjẹ́ mọ́mọ́ ẹṣẹ́ òun náà mo ní ìbàjẹ́ yẹn ẹjá jọ panu pọ̀ fẹ́ sí ibi tí ó dàgbé ìjọ ìṣirò dáa tó bá lóòrò fẹ́ràn wa ìyọnu ọlọ́run ọba náà ló yẹ ká wá ká fi ti ẹlẹ̀ ń máa pè pé ní rídọ̀ náà bí la gáyà tó láàtú dúrọ̀ ìyẹn pé ìyọnu yàn kò sẹ́ni tó lè wá rọrùn gbogbo èèyàn tán kò síbọ̀ ti wò ó rí ìyọnu ọlọ́ọ̀ni ká wá àwọn ẹlòmíì tó ń takò láìláìlẹ́lá láwùjọ wa àwa náà àsìsì wọn nígbà tó yẹ ń ṣe tó takò láìláìlá táwa ń bá gbé wọn lébẹ́ ìgbéyà tó ròkẹ́ ló gbé débẹ̀ ní kó lọ gbé nǹkan tó ríta ní kó lọ wẹ̀ kíní kan kó dùn sínú odò pé odò yẹn ní ó ṣe kíní kan fóun ní kó máa lọ pé òkú ọ̀hún tí wọ́n wá ní ìwọ òṣìṣẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́kọ̀ọ́ fẹ́ràn rẹ̀ bọ̀tò wọ́n lọ tó bá rẹ̀ ní gidi kẹta kò pé tẹ́ẹ̀sẹ̀ yóò dá ní ẹ̀rí alákàtà kìtìlẹ̀ inú ẹ̀sìn pé gẹ́gẹ́ gbogbo nǹkan àbáláyé náà yóò dá mọ́ bẹ́ẹ̀dẹ̀ ni ṣé kájébí ìlà abẹ́sí ajá àti kájábàlá abáláyé la ní òdá ni yóò bọ́lá ń sọ bọ́tẹ́ bọ́lá ní òdá ẹjá mọ̀ rárá lọ lórí ìbàjẹ́ mọ́ láàrin tó takú láìláìlá kápẹ́ sákìyèsí tẹ́ẹ̀sẹ̀ ìbí takú láìláìlá èyí gbọ́dọ̀ kú lórí eléyìí o kíláàkẹ́ mọ́ fi láìláìlá kan ní kẹ́ mọ́ tí tẹ́ ń ṣe yìí èyàn rẹ̀ rí ọnú ọlọ́wọ́ ó yẹ káwọn ṣe fún láwá nu ṣùgbọ́n ní wa náà láti máa gbàgbà wọlé ájò ní ọlọ́ọ̀kájò ìṣòro ló gbé débẹ̀ ẹlòmíì tó ń gbìyànwọ́ tó ń bá tó ń gbẹnu sọ fún ìwọ̀n ò léṣe o kí ló ní ń táà ṣe tọ́wọ́ wọn sọ fẹ́lòmíì tí ń ṣe pé tó dáa ni tí ó táwọn ò ṣe kábẹ́rù ọlọ́njẹ̀mọ́ gbogbo nǹkan tó bá ní balá ìlàìlára jẹ́ káwọn pé exit ní ẹ̀fẹ́ fi kóòlù ìsìláàmù nítorí pé náà nìyẹn gbà wọlé ìfẹ́ ń gbà wọlé ẹ̀ tó bá ti takò ibẹ̀ náà ni èyí ó dùn gbà jáde gbogbo tí ìbá ti tó takò láì lẹ́la kódà kó mọ ewu lẹ́nu ó ti jáde o ọlọ́ọ̀bà sùhánà wa tààlà kó sànù wa bákẹ́lẹ́ ń gbà bá sọ ká sọ pẹ̀lú àṣírí pẹ̀lú dodo ká máa fi rọtí láì láì lọ́la kó dọ́kan wa bẹ́ẹ̀ bákẹ́lẹ́ káwa nífẹ̀ẹ́ ìta ń sọ yìí gbó láti nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀mí ká lọ́nà nìkan láàmú ẹjọ́ ti fún àdìjọ́sìn kan mí ọlọ́run kan láwọn jọ́sìn mú lódodo ìjọsìn ẹ̀ wà nífẹ̀ẹ́ sáàmù pé láìláìlá ọmọ tó ẹ̀rẹ́ o látọ̀jú ìjọsìn kan ní awájọ́sìn yìí sí bọ́tẹ́ bọ̀ mọ́sára jẹ́ kí ní ẹ̀mọ̀ ẹ̀dùnkú àti mo nígbàgbọ́ tí mo fẹ́ lọ sí bọ́tẹ́ lórí ọmọ ọ̀fà jẹ́ ọ̀ọ́ onídúndímọ̀ ní wà fi ṣọ́bù lẹ̀ bájẹ́ rọ́jú lọ mọ́tẹ́ láìláìlá bẹ́ o àìrọ́jú ṣe o nínú kọ̀ndíṣẹ̀ rẹ̀ nífẹ́ alìmọ̀hábà ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ tó bá wáyé wá ṣe náà nìyẹn àti láìláìlá láwáyé wá ti torí títà àgbà péjọ ìjọsìn láwáyé wá ti àìpé láìláìlá náà láwá fi rinlẹ̀ láyé ẹni tó bá lọ pàdé ọlọ́dún òfin fi o ṣé ìyá máa rojú òjò tó bá pèrún kó mọ kanra láti tún pèrún mú nígbà tó ń sọ lẹ́nu náà ló délẹ̀ yẹ ọlọ́rọ̀ nìkan lọ́mọ ìjọsìn ni ó o mọ̀ wọ àwọn tí wọ́n ń ṣe àwọn àránù yẹn gbogbo àbí kódà bá kẹgbàjá ni wọ́n tó ẹjọ́ wọ́n wá fẹ́ sí tọ́nà ọwá ń pẹ́pẹ́ ọwá ń gbígbà pé wọ́n mú ẹlẹ̀ wọn ní wọ́n tó fẹ́ lọ sí lọ adébíwá mọ̀lá sọ́lá abúlé sọ fún mi láàrín rẹ̀ ìbíláàgà láti kò rúbi tó lọ pẹ̀lú kápú ẹ̀jọ́ yẹn ara wa báwọn ẹni tíwájú ṣe ní àwọn alẹ́ ní bí ìbáwá bá fẹ́ kírun bí ìrọ́jú kí ilé ìlú fi máa ń jẹ pọ̀ torí kò dọ́kẹ̀ tó ń tá a bá ti ní ṣe pẹ̀lú láìláìlà àmọ́ ní pẹ̀lú tẹni báwẹ̀ bá délẹ̀ ebi ó pa wá tó tọ́ gbà ọ̀nà ta lásìn olóògbé wá fún wa inú rẹ̀ ó dùn sí nínú tó lè tó àwọn ẹni síwájú wá ti ṣe ọmọ lójú ogun ẹ̀fà bí inú òṣù rẹ̀ dùn lóò gbà ọlọ́run ní a ṣe ṣùgbọ́n òjò tí ọ̀rọ̀ ìjọsìn bá ti délẹ̀ tí ẹ bá ń kẹra ṣe ẹni takunlá ìlà ìlàlá ni ó ọlọ́run wa nínú náà tí ó wà ní àwọn èèyàn mẹ̀yìn yẹ̀tẹ́kìtù mi dúró láì àndáadá sáǹsì nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ẹlòmíì sin òkè ẹlòmíì sin odò àbí ẹlòmíì sí òkúta ìbúnà òkà òbílà àwọn anífẹ́ nǹkan yẹn jẹ́ ibùdó ẹ̀kọ́ nífẹ́ ọlọ́run ẹ̀yẹ rẹ̀mì kankan lọ bó dòlí kama ṣe bí ọdún tó bọ́ sẹ̀ lọ wọ́n máa jó lọ ní àríwẹ̀kọ́ wọ́n máa jó ní náà tó ń bọ̀lù náà tó ń bòkè ọlọ́ni nǹkan tí ò dáná ṣe wọ́n sì wá nífẹ̀ẹ́ rẹ̀ kàfúnfìlà wàlẹ̀dínà àmànú àṣàdù ọ̀bàlẹ̀lá báwọn olùgbàgbọ́ ọlọ́run àwọn ẹgbẹ́gbọ́ ọlọ́run nígbàtálà ìjà nífẹ̀ẹ́ tó fẹ́ lọ ṣe ọwá fẹ́ lọ sí lọ́n ọwá ń kájọ́ a nífẹ̀ẹ́ láìlà ìlàlá yẹn gbogbo nǹkan tí àyẹ̀bá máa tán parẹ̀ kò ní kàn wá àbá máa bú wa lórí ẹ̀ ẹ̀rí àwọn ìfẹ́ jáde ẹ̀sìn wọn pọ̀ náà bá wa ní sí gidi ẹ̀sùn nǹkan tí ò dáná sọ láti fi lé wa sá nídìí ẹ̀sìn àwọn tó máa nífẹ̀ẹ́ ẹ̀sìn ni ọlọ́ni yuriduna an wọ́n fẹ́ pàmọ́lẹ̀ ọlọ́run pẹ̀lú ẹnu wọn jẹ́mọ́ iná tó bá ti kẹ̀gẹ̀rẹ̀ tí èyàn lè fẹnu bá kátó wá sọ pé mọ́lẹ̀ tó tẹ́ káàkiri ọlọ́run mo ti mọ̀ náà rí ẹ̀dì yóò débi tí ó déwu ìmọ́lẹ̀ ọlọ́run kárí gbogbo ayé ẹ̀rí pé láàmù láìláìláì sọ káàkiri ń fẹ̀ sí láyé ni aláwọ̀ kárí alkafirun ó ni wọn mùsùlùmí ẹ̀kọ́ á máa pẹ̀sìn ẹmọ́ èyí mọ́ fi ni mùsùlùmí ni mí ibi tó yẹ kọ́ ti sókọ ẹ mọ́ fòkọ ẹ pamọ́ ibi ẹkọ́ ti lọ jí sílọ́n lọ sílọ́n mọ́yẹ jẹ́ kẹ́wọ̀n pé mùsùlùmí lè mí ọlọ́ni wàyí táwà láó ẹgbẹ́ kèfèrí sí láìláìlá fẹ́ẹ̀ bá gbà fàkúlù ṣèhádù ẹjẹ́ ká náà máa jẹ́ ìfi ìfì aná táwà tẹ́wọ̀ yìí o mùsùlùmún mùsùlùmí làwà àìfẹ́sì pamọ́ o láìláìlá ta gbàgbọ́ kèé sí nǹkan ìrà àmọ́ ọrọ̀ pẹ̀pẹ́ tí ìyẹn bá kú lé lórí kójọ máa lù jẹ́nà wọ́n kẹ́ ẹ̀kẹ́ máa tọ́ lásán kó máa fà á tó máa fi kọrin láyà ìlàlá tó yẹ pé tí ń ṣe ó takò láyà ìlàlá kò lọ́bi kẹ́ o kó máa kó tìfẹ́ yánlẹ́ tó bá sọ láyà ìlàlá àlùjẹ́nà ń lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí ẹ̀ká máa sọ fún pé ṣùgbọ́n tí ó bá pé gbogbo àwọn kọ̀ǹdíṣẹ̀ tó rọ̀ mọ́ ni o kọ̀ǹdíṣẹ̀ náà la kà fúnra wa yìí kọ́nọ́ba subhanahu wa ta'ala kí ó jáde gbó ti gbóná yìí àwọn ọ̀rẹ́ kó jáde múṣẹ́ kó sì pa wá ní orí rẹ̀ kó wá sí wá lọ́mọ àjẹ́nà kó mẹ́sẹ̀ wá ní ọmọ náà ọ̀sọ́lọ́ ńlá wa ala alihi wa sahbihi ajma'in Thank you.